pé àwọn òwò ìlólúwọba àlekè ọlá ní retí àwẹ̀ wọn àwọn òwò ni torí kékeré ṣe pé gbogbo èèyàn à ń gbàwẹ̀ à ń gbàwẹ̀ à ń gbàwẹ̀ gbà ọ̀nà àwọn òwò olúwa ń retí àwẹ̀ wọn láti mọ tẹ̀síwájú lábala rẹ̀ èmi àti yín ọlọ́run dákun yá wà náà wọn tọ́lọ̀ wà tí ọ̀run retí àwẹ̀ rẹ̀ láti tóbi ọba tí ń jẹ ọlọ́run bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله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 إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọkọ́ fàlọ́ subhanahu wa ta'ala lórí ọlọ́kà ọ̀jọ̀kan orí tó ṣe fún wa lára dídá ti ṣe wá ní mùsùlùmí tíṣà wa kùdà kókò yìí orí lọ bẹ́ẹ̀ bọ́bá ìdáṣọ fún wa pé wa in ta'udu ni'matallahi la tuhsuha bí ọba tiẹ̀ ní ọfẹ́ ṣe ìpalẹ̀mọ́ yẹ́nyẹ́ àwọn ìdẹ̀ra tọ́ba àdìdá ṣe fún wa kí n fẹ́ ṣe hásùrù rẹ̀ ọba àdìdá ni èèyàn ò lè rí dógóńgó pé ogun ah, tó ṣe fún mi ò jù báyìí lọ tó bàbá ti ń ṣèkan ọpẹ́ ọ̀kan ọpẹ́ mi ò túmọ̀ sí kínni yọ ọmọ yọ ọ lẹ̀ ni látàntorí bí adúkọ́fà Allah subhanahu wa ta'ala lánàá a sáré tọrọ yálà fáwọn tó bí wa gbogbo òkú islam lápapọ̀ àwọn èèyàn kan náà ń bẹ tí mo wò pé àá wọ́n nípa látọdún tí ètò yìí ti bẹ̀rẹ̀ kódà kí lè iṣẹ́ yìí ó tó mọ bẹ wàá fẹ́ gbogbo rédíò tí fẹ́ẹ́ ń bẹ ní kàràkàrà yàrá bẹ́ẹ̀ ni so nígbà rédíò ń dé ní kàràkàrà òkè ògùn yìí àjọ pilẹ̀ abẹ́ẹ̀kọ́ lẹ́tọ̀ yìí ti pilẹ̀ gbogbo rédíò ti ń bẹ Allahu akbar so látàntorí bẹ́ẹ̀ aláàjì wa yakin yusuf bàbá búrẹ́dì àwọn kí tó bá jẹ́ pé wọ́n bá ń bẹ láyé abẹ́ẹ̀kọ́ abẹ́ẹ̀kọ́ a ti jíṣẹ́ pé abẹ́ẹ̀kọ́ yàtọ̀ sí ṣùgbọ́n bàbá ò sí mọ́ wàláì wọ́n rẹni tó tẹ́ kófà tí ń ṣiṣẹ́ wọn lọ abẹ́ẹ̀kọ́ ni so bákan náà ni bàbá wa eh, bí ẹ̀gbá Allahu akbar. Ọba sọ́lú àyí kí bí ẹgbá Allahumma kul lahum warhamhum wà fi wà fáni wà kí Nusla wà wá sí Màdí Aláhùn. Èyí dórí gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ àwọn nípa ó yọ bó pé tiẹ̀ tiẹ̀ ò méyìn wá. Bàbá sì wà lórí sẹ́rẹ́tì. Àwọn èèyàn ti jẹ́ pé Ọlọ́run la fi. La fi àwọn lẹ́sà. Àwọn tí ò jẹ́ pé Ọlọ́run náà suleiman àkọ́kọ́ suleiman kejì àti faransé àti nàìjíríà gbogbo ẹni tó jẹ́ pé tọ́rọ́ kọ́bọ̀ ńgbà tí ramadan ò tí ì dé àwọn náà ní kíni. àwọn lè jìká àti pẹ̀lú mi pé ètò báyìí o ọlọ́run ọba kọ́mọ̀jì kí a sì kí ọlọ́mọjì ọ̀tán èyí tá a wá rí ní káàṣì a sì kí imán tó bá dẹ́dà ṣe fún yín ọba dẹ́dà mójú òun ní ojú lọ́lẹ̀ àwọn tó wá ń gbó kalẹ̀ náà pé tí ramadan yìí lágbára tó tó wòyàn síjọ pé àníṣẹ́kù ẹ ẹ ṣe é àwọn táwọn náà ń dáwójọ ẹ̀bùn àwọn èèyàn jẹun sẹ́ẹ̀ látàntorí ètò yìí ọlọ́run ọba bá a sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sàn-án rè o ọlọ́run bá a sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sàn-án rè o tọ́ ibi tí à ń lọ àwọn òkúta sáré yà síbẹ̀ yẹn ni òun náà ni pé àwọn owó lọ́ba adẹ́dá nílò ààwẹ̀ wọn tó ọba adẹ́dá ní ohun tó fẹ́ fi ààwẹ̀ wọn ṣe fún wọn wípé kì í ṣe Allah subhanahu wa ta'ala fẹ́ lo ààwẹ̀ yẹn láti fi promote ara rẹ̀ nígbà tí wọ́n bá yin Allah subhanahu wa ta'ala wọ́n mọ̀ sọ pé ọba tó jẹ́ pé sísìn pà ń sìn ó ti yé òun kọ́ ni ó lè kún lọ́lá àìsìn kọ́ ní ó ṣe kíni wọ́n yá máa ń lá tẹ̀m̀fà òhú tọ́ àtùmánì àtọ́ à wà láyé dúrùhú máa síyàtú mánì àsọ̀hù ọba tó jẹ́ pé títẹ̀lé àwọn tí ń tẹ̀lé kìí pàǹfààní kẹ́ lọ́fẹ́ rí bí àwọn lọ́fẹ́ sàǹfààní fún lọ́fẹ́ lo ìtẹ̀láṣẹ rẹ̀ yẹn fún bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń sẹ́ àwọn ni wọ́n ń bara wọn jẹ́ wọ́n sọ pé ìdálóhun ń bá kọ̀jẹ́ kọ̀mọ̀ kóhun ṣe kíni ilé ara òun lòun ṣe kíni lòun ń bàjẹ́ wọ́n tó sin Allah subhanahu wa ta'ala ayé rẹ̀ àtàlìkíyàmà rẹ̀ lòun ṣe kíni òun náà lọ ń bàjẹ́ ọlọ́run ọba mọ́jà yìí wọ́n bàjẹ́ mọ́jà o. àwa lọ síbi ọ̀rọ̀ anabi sọlọ alayhi wa sallam tánibí sọ pé yada qawla ẹni yóò tí gbé ọrọ jákujàku ọrọ rédèrèdè ah so ọ̀rọ̀ rédèrèdè ni ẹlòmíì ọrọ rédèrèdè yọ gbàgbé pé bí yẹn bá ṣépè fáwọn èèyàn tí èpè ọba tọ́ sí wọn ànẹ́bì ní èpè é gbé abẹ́ẹ̀kọ́ ni èpè ó lọ yọ lọ sósì yọ lọ wájú yọ lọ ẹ̀yìn yọ lọ òkè yọ lọ ọlẹ̀ tí ọba wá rí pé yọ wá wá ẹni tí wọ́n sẹ́ ẹ fún yẹn lọ tí ọba wá rí pé ẹni yéé sẹ́ni èpè ah hmm. yọ wá pé òun ò ní wọ̀ lásán yọ wá sẹ́ sọ́dọ̀ ẹni tó ṣépè ẹbí àwọn agẹwọ́n ti ẹ̀ níbi yẹn bá sẹ̀ wá ti bá ń ṣépè fún àkámọ́ ṣépè fún nínú àwẹ̀ à ń bẹ̀rù pé sáàwẹ̀ tó ń gbà tó fún ọ lọ́pọ̀túnítì sáàwẹ̀ rẹ̀ yẹn sí yóò wúlò fún ọ tọ́ba yìí dáfẹ́ lu àwẹ̀ rẹ̀ àfa ọmọ jẹ́rìí lánàá ẹnìkẹ́ pé ọbẹ̀ sọ fún àwọn ọlọ́run ojú ọ̀dà fún ọlọ́run ojú oṣù kìnnìkẹ́ fún ọ ọlọ́run ojú oṣù kìnnìkẹ́ fún ọ torípa dẹ́wò nípa wàláhì ó dà mo sọ nọ́mbà ẹnìyẹn pé nǹkan fi mi nígbà mi ọlọ́run wàá fẹ́ wò pé ṣé ohun mo rírú bẹ́ẹ̀ kọba rẹ̀dà kọ́ túbọ̀ jáà ní ó lè mọ lohun tí tá ń sọ gbogbo àwa tá a jọmọ̀ wa bàbá lẹ́jẹ́ ni ìyá lẹ́jẹ́ ni ọmọdé àtàgbà tí ọba fi wúlò fún wa. ẹjọ́ ọba gbé jù lẹ̀. ọ̀rọ̀ tí Islam bóyá bí gbogbo ẹ̀ ti lélẹ̀ lánàá wọlé àbí ọ̀fẹ́ da fún ní gba etí rẹ̀ sẹ̀kọ́rọ̀ lọ́sọ yóò sì gba létí lòtọ́ ní ọsọ kọlù zúrì ọ̀tọ̀ fi ṣiṣẹ́ wọlé amalubi àtàwọn tàà ti lélẹ̀ lánàá ṣùgbọ́n wọlé jáhàlà àti ìwà ìmọ̀ kan ìwà ìmọ̀ bàbára bọ́ba tá ń sìn sí tó wọn ní ọmọ yẹn ara rẹ ọmọ tí ó jóríire fún ọ lèyẹn mọ́ fi hùwà tako ìlànà Allah anábìlẹ̀ tó bá ti wájú pé bẹ́ẹ̀ ló ṣe wà falẹ́ ìsàlẹ̀ láàyè ájàtẹ̀ ọba rẹ̀ dẹ̀ ò bùkátà kankan ọ̀pẹ́ nẹ́kàrà tufidu al-umum indefinite eh, article àbí ẹ̀kọ́ ni ó ní falaysa eh, lillahi hajatun fi an yadda'a ta'amahu wa sharabahu ọlọ́wọ́ bá ò ní bùkátà kankan tí ó fi kọjẹun kò mú kọ dọ́dọ̀ ìyàwó rẹ̀ tí ó fi ṣe àti kó ń bẹ láti wá sọ pọ̀ pé wá ṣe rọ́bùtù rẹ̀ pẹ̀lú àdìsí ànẹ́bí mi pé àṣẹ ń túmọ̀ pé ìsìláàmù tí ìsìláàmù rẹ̀ ọmọ gòkè la lè jẹ́ nínú ààwẹ̀ yìí làwẹ̀ wee fi wúlò fún wa lànàbí sọ fún wa pé al pè ní mùsùlùmí òun ni máa ń sẹ̀lẹ̀ màlì muslimuna min lisanihi lẹ́ni táwọn mùsùlùmí là lórí ahun rẹ̀ wọ̀yẹ́dìhì àti ọwọ́ rẹ̀ hajara màánà Allahu anhu ẹni tó sìnrìn àjò tó sì tó migrate kò níbi aburú tọ́kọ́ nígbà tó ní wọ́n ń jáwó rẹ̀ ń jákújà migrate ní tàrífù kan àníwọ̀n nínú ọ̀rọ̀ bú ó díẹ̀ nínú rìn òsì ọmọ agrate lọ síbi ìbè ìtọ́da àwọn tọ́wọ́ bá dé láti já ọlọ́run kò kó mbẹ̀ ibi tá a bọ́rọ̀ dé nìyẹn láfi wá lọ síbi pé à ah, ọ̀rọ̀ wíwo lọ́ba dẹ́ta fi sẹ̀sà ahun níbi ìkìlọ̀ nínú àwọn àyà tó bá dá sọ fún wa pé nàṣàmọ̀ wọlébàṣọ́ ọlùfọ̀ àdàkùlò láìka àánú màṣọ ọ̀kẹ́ wá bẹ́ ọwọ́ ni wà látẹ́kfù máa lé sàlákàbí àìlù ẹ̀rù kò ń lọ ṣáájú látẹ́kfù máa lé sàlákàbí ilmu ọ̀sẹ̀ inna sam'a wal basara wal fuhada ó tún wọ̀ pé la takfu mánà rẹ̀ pọ̀ mọ́ dá sí i mọ́ sọ sí i torí pé gbogbo àwọn nǹkan yòókù yẹn yóò process àwọn ọ̀wà gbé jáde nam láti wá sọ fún wa lánàá àfáà tó ń sunkún pé ha idha lam yakun fi sam'i minni tasawwunun wa fi basari zaddun wa fi mantiki samtu onífàhádìí idhan min sawmi al-ju'u wal-dhama fa in kultu inni sumtu yawman fama sumtu afa ọjọ́ wa tí wọ́n bá ní gbà nǹkan fi bí para mi ọba ìdàmọ́ sì ti wá bẹ́ẹ̀. ẹ wá rí nínú hadith anabi ta wá kà yìí tí àfa wa abdullah ibn amr ibn al-asi ta ti júwe wọn fún wa lẹ́nà. so wọ́n ní kí ló dé tí anabi sallallahu alaihi wasallam fi ṣẹ̀ṣà ahun àbí ọ̀rọ̀ àti ọwọ́ lẹ́sà nínú hadith yìí wọ́n lòun náà ni pé ọwọ́ wa ọjẹ́ ọ̀kan nínú ọ̀nà tó jẹ́ pé àámọ́ ọgbà ṣe nǹkan táburú sì mọ́ gbà wọnú gbèsè ayé ẹ̀dá bẹ́ẹ̀ ni ahun àtọ́fún pé nọmba ni ó sì lágbára kódà àwọn kan béèrè pé kí ló ti ahun fi jẹ́ pé kìkì ẹran ni pé kò sí kásán ahun ò ní kásán gbogbo àwọn ìyókù sọ pé ahun yàtọ̀ sáwọn oríkèéríkèé ìyókù ọba dàda látà nítorí kó lè rọrùn fún láti ṣiṣẹ́ ló fi jẹ́ kí gbogbo oríkì ara yòókù tàbá fẹ́ lò táà bá ń lò látàrọ̀ dalẹ́ yọ́ rẹ̀ wọ́n wọ́n tọ́wẹ́ pí ọ̀rọ̀ làá bá ń sọ ohun ní fọ́ìsì ní ọ̀rẹ́ kò ní rẹ ahun bí dẹ́gbọ̀n pé ọ̀daràn ńlá ni tọ̀ọ̀bá ti sọ yọ́ rẹ̀ fọ́ìsì dẹni ó kò ṣùgbọ́n yóò sì àwọn òsì wọn ṣe kíni yọ́ mọ̀ jó lọ tọ́wọ́ jẹ́ kí bí iṣẹ́ ọkọ̀ àwọn tó ń lẹ̀ tọ́wọ́ gábọ̀ tẹ́ yóò wó kalẹ̀ wókò tí ẹ̀ máa ń sọ̀rọ̀ àwọn oríkèé yòókù ní ọrẹ́ àwọn yọmọ bá tiẹ̀ lọ náà ni kódà bí ẹ̀ bá sì kì náà tó bá fi lè bá dé wọ́n ní kò lè sọ̀rọ̀ kò lè ta ahun mọ́ nǹkan yẹn ti lágbára ni ọlọ́mọ gbóhùn lẹ́nu wa torí pé fi kọ̀m̀plé oríkèé yòókù wọ́n ní inú àdìsí yìí wọ́n sẹ̀sà ahun àti ọwọ́ wọ́n ní kí bẹ́ẹ̀ òun ni bí ahun ṣe lágbára tó pàápàá jùlọ náà ẹ̀rí owó náà torí òun láfi ń mú òun láfi ń gbà àfi ń tọ́ka bàbá fẹ́ kọ̀ fún yẹn gbogbo à ń lo owó náà fún gbogbo àwọn nǹkan yẹn afáwọ̀ àgbà afáwọ̀ ibn hajar al tó ń pè ní abdul fadli nínú fatihul bari wọn wọn lè wá rí ọwọ́ tí ànábì dákọ nínú hadisu yẹn wọn ní nẹ́kítà tó ń pọ́ǹtì kan tó yẹ ká wòye sí ni wọn ní ó túnbọ̀ pé kìí ṣe pé ọwọ́ tíka márùn-ún bẹ́ẹ̀ nìkan wọn ní a ní àyẹ́dù ọwọ́ tó jẹ́ àlìjáríyà ọwọ́ tá a mọ́ lò tá a fi sọ́tún fi sósì fi mú nǹkan fi ju nǹkan ẹlẹ̀ wọ̀lì yẹ́dù àlùmáànàwí àti yẹ́dù máànàwí yẹ́dù máànàwí yẹ́dù èyí tí gbogbo wa ti mọ̀ lọ́wọ́ yìí àkíkí wọ́n lọ ọ̀hún àdísì yẹn tọ́ka rẹ̀ àti ọwọ́ mi tí ń jẹ́ bí sultọ̀ àbí ìsìlá òun náà ni ìkápá lọ́nà wo òun náà ni pé ká lo ọwọ́ tá ń lò tá a fi ń jẹun tá a fi ń mu àti ọwọ́ tá ń lò láti nẹ̀ síbi owó olówó láti ẹ obìnrin tí ọ̀yẹ́ká fọwọ́ kàn ọwọ́ yẹn tá a fi ń ìkápá ọwọ́ tá a fi ń kọjá àlà sí ohun tí ò sí kíni tí ò lẹ́tọ̀ọ́ sí wa àbí ká pé agbára wa a lò ó lórí ẹni wọn ní yẹ́dù ilé ẹ̀ náà ń bẹ ní inú ìtumọ̀ rẹ̀ wọn ní ìtumọ̀ pé kì í ṣe pọ́wọ́ yìí nìkan sẹ́pá agbára lọ bá ní tó bá lo agbára yẹn láti fi gba ìwọ̀ oníwọ̀ ọ̀fọ̀ agbára yẹn ó fi fa nǹkan tí èsè tiẹ̀ mọ́dọ̀ rẹ̀ ọfà gbára yẹn tó yẹ kọ́ jẹ́ pé wọlé kó ṣe òfi tí lọ sọ́dọ̀ ẹlòmíì ó lo ọwọ́ sẹ́ ṣùgbọ́n agbára ló ṣe kíni ló lò wọ́n ní ó ti kóru eléyẹn náà sí tó fi jẹ́ pé tó bá ti ṣe bẹ́ẹ̀ látọ̀nà tó gbà lo ọwọ́ yẹn ó kó sùtá bá ọmọ làkejì yálà ọwọ́ eléyìí agbára tó ní. bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí Ah, wọ́n ní kí ló dé nínú àdísì ilẹ̀ tó fi jẹ́ pé àtàhún àti ọwọ́ lànẹ́bì darúkọ wọ́n nítorí pé méjèèjì yẹn la lè fi ṣiṣẹ́ jẹ́ pé iṣẹ́ tó ti lọ a lè fahún rìfáàsì rẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ dùn náà mìnàlẹ̀ ẹlòmí ó pa ìtàn burúkú tí ó dogun tí ó dọgbẹ́ sáwọn yẹn lẹ́mìí ọmọ tí bàbá rẹ̀ ti sa ìdá kan wọ́n wàá sọ ìdá bàbá rẹ̀ létí rẹ̀ inú rẹ̀ ó sì dérí kodò omi ó sì mọ́ kán ní àmọ́ lo ahun láti fi hú ọ̀rọ̀ tó ti lọ a mọ́ lo ahun láti fi hú ọ̀rọ̀ tí ń fẹ́ ń ṣẹlẹ̀ a sì mọ́ lo ahun láti fi fa ọ̀rọ̀ tí ò tí ṣe tí ò tí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà la mọ́ lo ọwọ́ náà wọ́n fọwọ́ kọ ìtàn ẹbú kalẹ̀ nípa ẹlòmíì nígbà tó wọ́n sí mẹ́kọ̀ọ́ mọ̀wé wọ́n mọ̀ fọwọ́ kọ ìtàn ẹbú kalẹ̀ nípa ẹlòmíì náà nígbà plan kalẹ̀ tó kọ́mọ́ kí wọ́n plan tó fẹ́ ṣe plan wá ẹ̀kọ́ lọ proposal yẹn lọ mú wá wọn àmọ́ fọwọ́ kọ ohun tí ò tí ì náà wọ́n fi ní gbogbo àwọn oríkè yòókù ohun tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ nìkan la lè fi wọ́n ṣe ìran tó ti lọ nísìn làákàyè ní ọmọ prósẹ̀sì ẹ̀ ojú ò lè padà wò ó àfi tọ́wẹ́ ká bá dè é mọ́lẹ̀ pẹ̀lú àwọn ajíhísà àwọn àláàtù tá a fi ń dè nǹkan mọ́lẹ̀ níṣì lókù pé ọwọ́ nì láti wọ́n fi pẹ́ẹ̀sì bọ́tìn abẹ́ẹ̀kọ́ ni gbogbo kámẹ́rà tó ń fídíò kalẹ̀ yìí ọwọ́ ṣiṣẹ́ ń ni lójú fi lè rí ìwòsàn wọ́n fojú gẹ́gẹ́ lọ́fẹ́ dá nǹkan yẹn padà wọ́n ní kò so wọ́n fi ní ọwọ́ àti ahun wa wọ́n lágbára ni kódà ni wọ́n fi mọ́ sọ pé ahun méjì lọ́mọ ẹ̀dá ló ní wọ́n ní ahun náà ni ọwọ́ náà jẹ́ wọ́n mọ́ sọ pé alikọ́lám ń tà fi ń kọ nǹkan wọ́n pe alikọ́lám ahadul lisanayin ọ̀kan nínú ahun méjì ni ló fi jẹ́ pé méjèèjì lànà sallallahu alaihi wasallam dárúkọ wọ́n náà wá wò wọ́n náà mọ tí wọ́n ti kọ kalẹ̀ ọtí ẹ̀kẹ́ yẹn bẹ̀rù nípa ohun tó sọ tí ò ní jẹ́ káwẹ̀ rẹ̀ wúlò fún ọ àbí gbèsè ayé rẹ̀ àbáwọn ọjọ́sìn rẹ̀ torí pé ọ̀rìn tá a bá fi ahọ́n dá ọlágbára tó pọ̀ ahọ́n àmọ́ wú àlìjẹ́ nìyẹn tí ó sì sọ ọ́ di kíni tí ó sọ ní dẹni iná ọba àdìdà kọ́ sàánú ẹnì kọ̀ọ̀kan wa ilé ìlọ̀kẹ́ nínú àwọn àfà ó ní jarahatu zinani. jarahatu zinani láti ha ولا يلتام ما أجرح اللسان wọ́n ní ọ̀ràn ọ̀fà ní sinanu ó ti yé tàbá fẹ́ pè ní eyín tó wọ̀ so wọ́n ní tó bá fi ọ̀ràn tó bá tààyàn lọ́fà nísìn àbọ̀ fẹ́ yín búyàn tó wá jẹ́ pé eyín yẹn gé awọ ara tó wá da ọgbẹ́ tégbò yẹn fẹ̀ tí skin ti takora wọn tó yẹn ti ní kọ́ọ̀tì tó bá yíyá tó bá nọ́ọ̀sì ẹ̀ títí yọ padà sopọ̀ ó ti yé ibi tí dà gé yẹn àbíbi tí ọ̀rọ̀ fásikin ẹ̀rìn ni ó padà sopọ̀ báyìí ṣùgbọ́n wàlá yòlì táàmù. wàlá yòlì táàmù máa yẹ sánú wàlá yòlì táàmù máa jàrọ̀ àlè sánú. tọ́ bá fi ahun sáyẹn ládàá ó di ahun ahun yìí tẹ̀kọ́ sọ pé ó di tọ́ bá fi sáyẹn ládàá wọ́n ní òun ò sí pé yóò san. ó di kò sí pé yóò san ọ̀dà iná ẹ̀jẹ̀ á wò gan káti ẹ̀dá padà pé torí pé kì í ṣe pé wound àbí kọ́ọ̀tì tí à ń fojú ṣe kíni tá a fi ń rí báyìí kọ́ kí wọ́n bá sọ fún wọn níbi wọ́n sọ fún wọn ní spiritual problem ló níta àlè rí bídẹ̀ lọ sáré kí níjọ́ ẹ̀kọ́ sáré tó sáré débẹ̀ ó ní bẹ́ẹ̀ náà nítorí pé ahun yóò ba ayé yẹn jẹ́ yóò bẹ̀sìn jẹ́ pé ọgbẹ́ tiẹ̀ kìí ṣe kíni kìí san pé ahun ṣe kíni ọlágbára gan-an lára lágbára ahun ló fi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé má fi ahun ba àwẹ̀ rẹ jẹ́ kódà ahun kéésà àwẹ̀ nìkan ó lè ba irun rẹ jẹ́ ahun lè ṣe ó lè ba irun rẹ jẹ́ ó lè ba àjẹyẹ nítorí pé islam tó jó didi gangan ahun báyìí ahun àmọ́ ṣe kíni ahun àmọ́ bàájẹ́ ló fi jẹ́ pé àwọn kìlọ̀ wá lọ́lọ́kan ọjọ́ kan káwá wò nínú àwọn ọ̀kìlọ̀ tá ní sallallahu alaihi wasallam kì wá nílọ̀ òun náà ni pé ká sọ̀rọ̀ wa torí pé ọwọ́ náà àdíṣe ọlọ́kan ọ̀jọ̀gọ́ tá níbi sọ fún wa pé innal abda dájú ẹrú la yatakallam bil kalma èèyàn sọ gbólóhùn ẹ̀yọ̀ kan máa la yulkila abalan tó jẹ́ pé ẹ̀yìn ò ní ká sí pé sọ̀rọ̀ tí mo wá sọ yìí náà ni ọ̀rọ̀ yóò sì sọ ọdẹni tí ó sì kíni yóò sì sọ ọdẹni tí ó wọná la yulkila abalan yahu ibi àfi jahannam ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ náà lọ sọ tó fi wọ tí yóò fi wọná ọlọ́mọdé àwọná o bẹ́ẹ̀ ni yóò sì sọ ọ̀rọ̀ ẹyọ kan kálímà ẹyọ kan èèyàn ní káàkún yóò sì dẹ̀nà àlìjẹ́nà kọ́dà já wo bí àtẹ̀síbíhì wà tààmìlì bó ṣe lágbára tó kọ́dà nẹ́bì gẹn gbólóhùn bàbàrà tó tóbi ni o ṣùgbọ́n nẹ́bì sọ pé tọ́wọ́ ẹgbẹ́ lérí ahun la bá fẹ́ sọ o ó ní kálímà táàní hafifa táàní alàlìsàní tẹkílà táàní fílmìzàní habiba táàní ilá rahman subhanallah wa bihamdihi subhanallah il kódà nínú àdísì kẹtọ́ lọ́láfíà wọ́n ní ẹni tí ń gbààwẹ̀ táwẹ̀ rẹ̀ ọ lọ́lá jù láàrin àwọn tọ́jọ́ ń gbààwẹ̀ tẹ́ pé ókè àwẹ̀ tiẹ̀ tún yàtọ̀ sí àwọn yòókù wọ́n ní òun náà lẹ́ni tọ́gbà àsìkò tí ń gbààwẹ̀ lọ́wọ́ àsìkáàrù tiẹ̀ pọ̀ yàtọ̀ lásìkò àwẹ̀ nínú àwẹ̀ yẹn o àsìkáàrù tiẹ̀ pọ̀ bẹ́ẹ̀mi ṣe ń sọ̀rọ̀ yìí sọ pé ìrántí ọba adẹ́dàtà ń ṣe ìbánisọ̀rọ̀ ń ṣe ara àsìkáàrù ni kíkà alukuráànì àsìkáàrù ni wọ́n náà wàá mọ ohun tí wọ́n ń fẹnu tiẹ̀ sọ ọmọ tó fẹnu ń dájí ó ti mẹ́rin tó fẹnu sọ wọ́n lè rìkọ́ọ̀dù ọ̀rọ̀ rẹ kalẹ̀ sọ́tọ̀ ọba kú tán lẹ́yìn rẹ̀ tó bá ń plé rẹ̀ gan ó sì mọ jìyà lọ. èyí táwọn náà ń ṣe sọ́dákọ́tù járíà ni bẹ́ẹ̀ ni wọ́n ní oníṣẹ́ yìí háàtù járíà sọ pé aburú tí ọmọ sàn lọ lẹ́yìn rẹ̀ ṣùkà sọ́ra látara ahun wa. tábà wòye báyìí nígbà tá a ti mọ̀ pé ọ̀rọ̀ tá a sọ àsọ lè díkàwé wọ́mọ̀ sí kinní. ọwọ́ ọwa á sọ gàṣọ fún sọ náà sọ pé wọ́n nísìn wọ́n náà máa tó ṣe ẹlòmíì ti fọwọ́ rẹ̀ jalè nínú àwẹ̀ yìí náà ọwọ́ tó fi jalè tó fi gbé dúkìá ń dúkìá ó lè jó oúnjẹ bóyá owó ló mú òfin ránjẹ ọwọ́ náà ló fi ń ló fi ń gbé sẹ́nu ọwọ́ tó yẹ pé níbi tó dà iṣẹ́ rẹ̀ pọ̀ ẹni tí èyí sọ̀rọ̀ láti transfer ọ̀rọ̀ sí lọ́dọ̀ ló jẹ́ pé inú àdísì yẹn máa ń lẹ̀mí yáda àkọ́wùlẹ̀ zoor ó jẹ́ torí pé ahun yẹn lọ lágbára jù àwẹ̀rẹ́ tí ọba wúlò fún dákun sọ ló jẹ́ pé ànábì tó ọba pàátì kò ní kọ́ ọmọ lórí kéríkè yòókù náà ó tó ọba ṣe sinẹ́ náà àwẹ̀rẹ́ òwúlò gbogbo àwọn kẹsùgbọ́n in particular ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sísọ ọwá fẹ́ dàbí pé àdísì yẹn gẹ́ sọ fún wa pé tó bá ti dinú àwẹ̀ àwọn èèyàn pọ̀ lọ́rọ̀ pàápàá jùlọ àwọn tó bá jẹ́ àfa gẹ́gẹ́ bí ọ̀kẹ́ nínú àwọn àfa àfa tó ń pè ní Taqiyuddin al-Husayni Taqiyuddin al-Husayni náà àfa tó ti lọ ó ní wọ̀kọ́ dí yàtàkìrù sáàsù bilkẹ́lìmọ̀lúwà ìdá minilgiba ó lè ẹ̀rì ẹlòmíì yóò mọ̀ fojú kékeré wo gbólóhùn ẹ̀yọ̀ kan nínú ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀kọ́ tó ń pè ní gíbà òun náà ni dìkìrúkà àhọ́ọ̀kà bí ohun tí ọmọ ìyá rẹ̀ fẹ́ tọ́tọ́ kódà ó lè jẹ́ pé ẹni yẹn ọkẹ̀ ní ẹ́ dógó láyéláyé ẹ̀ ajẹ́pẹ́ tẹ́yìn bá ga tọ́ba ti pè é ní dógó lójú ọjọ́ láyé ẹ̀ mẹ́pẹ̀ mí dógó mọ́ tọ́ba jẹ́ pé gbàtọ́ wa fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ju ẹ̀ wá ní ọmọ dógó fíofío tó ga fíofío nì nígbà tó sọ wọn ọ̀fẹ́ sọ ìbẹ́ńbẹ́ kò sí mẹ́rin wọ́n pè ní pé backbiting ṣàkó tó bá wọ́n pẹ̀ tí ẹ níyà èsì kíni kì í dágbó ẹ̀yìn tó bá lẹ́yìn ní ẹ̀yìn rẹ̀ ò ó tún wọ̀ pé gíbà tí wọ́n pè yẹn náà wọ́n pè ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ́ níṣu tó tẹ́ pé lójú rẹ̀ ni yóò lè ṣe pé mọ́jẹsù mi yóò lè takò ọ́ lẹ́yìn yẹn ó burú ọ wá ní ọ̀pọ̀lọpọ̀ ni ò ní kà á sí lè ti ìdìmáàní ìhà ti wà addicted to ọ̀rọ̀ sọkúsọ àwò ẹni bá orin nínú Ramadan yìí à ọba ó fún tó báwo ló ṣe gbogbo àwọn olórin pálapàla tó kùn ta tọ́wa kí wọ́n máa kọrin ọ̀nba akọ́ tọ̀wá ní ìfẹ́nu wó bí islam rẹ̀ ọ̀bá wó àwẹ̀ rẹ̀ òsè kíni yóò wò báwọ̀ ọ̀bá ti ẹ̀kọ́ kí wọ́n sọ pé gbólóhùn tọ́ba ẹ̀dá náà fi dá gbogbo ayé kún fáyọ̀ kún kí wọ́n sọ pé obì tọ́ba rí bákẹ́ o òun gẹ́gẹ́ ní kún fáyọ̀ kún kúfùrù ní gbólóhùn eléyẹn kúfùrù wọ́n ti lọ dáìbà ó sì ń bá kọ́ lọ ọ̀nba kọ́ lọ ọ̀nba kọ́ lọ oyé orin tó ti gbè àbí wọ̀ ya lélé níbi orin o lè sọ kẹ́límọ́tò kúfúrù o lè pé àpáta ayérayé ọlọ́run rẹ o sọ pé wọ mùsùlùmí nìwọ àpáta bá o torí pé tọ́ọ̀ ti ń gbọ́ orin torí pé gbogbo ẹni tí bá ti ń kọrin tí wọ́n ń lu nǹkan sí ó ti yé àwọn tí ó ń jẹ́ àwọn òjíṣẹ́ ṣètọ́nì nìyẹn yóò mọ̀ gbé wà yíwá fún wọn ní ó fi mọ́ sọ fún wọn pé ọba sọ̀rọ̀ kẹ́lẹ́sì wọ́n sọ dorin owó ṣe kìíní kan wọ́n ní ó sì rí yóò sì júwe obìnrin fún wọn báyìí ìbá ní ọ̀rọ̀ bá ka ọka àwọn ìmúrù kéyìí àwọn gẹ́sẹ̀lì abẹ́ẹ̀kọ́ ni kí ọmọ júwe tó pé tó bá ń kọ orin mi ọmọ ọkùnrin tó dákú yóò sì mọ̀ tọ̀ sára obìnrin yóò sì mọ̀ tọ̀ sára tó bá ń júwe ọkùnrin mi àbíkọ́ járe sí ò ìbílẹ̀ lómi fi ń sí èrè àmàjìnínú ah, léyìnlá alẹ́kọ́ ni ọ̀kúnlú ah, yàdà ìwọ́sílámì léyìnlá tẹ́bí wọ́n tẹ́ wọ́n rí léyìnlá rí ni ẹbí ròyìn léyìnlá ni wọ́n gbọ́ báyìí lórí báyìí lórí ìmìlọ́kọ léyìnlá ìmìlọ́kọ léyìnlá ọ̀léyìnlá látò kírù láhùn bìdà tọ́ bá ti mọ́ kọ orin pàápàá jùlọ náà wẹ̀yí ó súnmọ́ káwẹ̀ rí ọmọ hulò fún torí pé olè ti fẹ́ nu kọ kálímọ́tò kúfúrú wọ́n ti lùlù sí i ó ti dí etí rẹ̀ kò jẹ́ òsè làákàyè mọ́ ó ti tasí làákàyè rẹ̀ wọ́n á pè wò lè ṣe ìwọ́n forin rẹ jù ni lákòótọ́ ẹ̀kọ́ ọmọ gbọ́ alukur'an àbáwá nítorí pé lè kásìrà ti ìdìmáàní hi àléhà torí pé ó ti di bárakú ó ti wà addicted kò lè mọ́ gbọ́gbọ́kúgbọ̀ kò lè mọ́ sọ̀sọ́kúsọ̀ ẹlòmíì pèdèpèdè kódà ẹ̀yìn pèdèpèdè ẹ̀yìn pàṣẹ sọ̀tà àfà kódà àfà àlàfà wà yìí ń sọ ó ní wọ̀tà áwùdù lìsáànìhì bí à àti àwọn rẹ̀ ti bá sábà ó ti di ábìtì àwọn tí ọ̀bá ti sọ̀sọ́kúsọ̀ lójúmọ́ bí ọ̀bá ti ìṣèwọ́ àti kó sépè fún yẹn wọ́n ti wá mọ̀ wọ́ pé kò sọ́gbọ́n o yóò ṣépè ni o yóò tako ọkùnránì ni o yóò tako àdísì ni o yóò tako òdodo ni o wọ́n ti wá mọ̀ ọbẹ̀ pé torí pé ahun tiẹ̀ àfi kọ́mọ́ gbá máa ikì mú ahun gẹ́gẹ́ ti mọ̀nà tó bá ti tì í sọ́nà báyìí tàkàlùmí náà mọ̀ sọ pé kódà máa sí òun tó ń bá kíkì ẹ̀ tó ń bá díjú gan ọmọ nàìjíríà báyìí torí pé ó ti bá bẹ̀ sáábà bẹ́ẹ̀ nàìjíríà lómìnira aburú ó ti bá burú sáábà ọwá ni wọ́n mukhalatatuhu min al-istina'i lahu bí ifsi amrillahi ta'ala wa amri rasulihi ó ní ibi tí wọ́n lọ tó fi ní àwọn àfáàgẹ̀ lòun bá wí ọlẹ́lẹ́mí ò ti wó pé òun ahun òun sàskàrù òun ṣe gbogbo ẹ̀ òun ṣe kìíní òun tẹ̀ láṣẹ ọlọ́run òun tẹ̀ láṣẹ anẹ́bì wọ́n fi wọ́n kẹ́kẹ́ ọ̀kẹ́ ọ̀wá ní ọ̀rọ̀ lọ́rọ̀ ó ti ìfàbùkù kan ọ̀wá ní jẹ̀ kẹ́kẹ́ lọ́dọ̀ rẹ̀ ó ní pàápàá jùlọ mo fi ní ọ̀dẹ̀ pé ọkàn wá báyìí ó ní kódó lè jẹnu mọ́sálásí ni ọ wá tí ó ti mọ sọ̀rọ̀ ọlọ́rọ̀ láì sí kíni láì dá o ní ataharu albuqa mọ́jù sẹ́kì bá ní fi buyutin adina wa fi asmuhu tánibí sọ gan pé sí inú mọ́sálásí bí jẹ́ pé ń ẹni fẹ́ tí wọ́n wò tí wọ́n wò níwòkuwò pẹ̀lú kékeré sẹ́pẹ̀ fún ọ ọkẹ̀ asùrù

làámọ̀sí ń bì àìbù yẹn ń bì àìsàsí yẹn ń bì àìsépèlé yẹn ń bì nínú mọ́sálásí àfi ẹni tó bá jẹ́ pé fẹ́ jẹ́ ìbádà bẹ́ẹ̀ yẹn ń ka kùnúùtù lórí àwọn kùfàrù ṣàpé ogún sì dé ni torí pé sọ̀kọ́ lómi ìmúláwọ̀ tó lè pé ǹjẹ́ níbi ọ̀káyà kìíní kan ǹjẹ́ ǹjẹ́ àní ká mọ́ òun ronú tọ́ba ti jó òdì ni tọ́ba ti pé báyìí lẹ́sìn wí lọ wá nkẹ́kẹ́ tí ní ọmọ lọ kó wa mọ jẹ bẹ́ẹ̀ o ọ wá ní à ó ní ká wà pẹ́rẹ́ ó ní yóò máa gun ìtakàṣe Allah yóò máa wú àwẹ̀ táwọn èrò òfin yálà látara ọ̀rọ̀ àbí kọ́dà kìí ṣe rọ̀mùdọ́ nìkan àwọn àwẹ̀ tí ń gbà náà àwẹ̀ Monday Thursday ìlèmọ́gbà jama ti fi ọ̀rọ̀ o ti fi ba jẹ́ o ti fi iṣẹ́ ọwọ́ agbára o ti fi jẹ́ nínú àwọn olóríire nínú ọ̀gá gbogbo obìnrin láyé àti ìyá wa khadija àti ìyá annabi wa isa maryam àbí àti khadija wọ́n mọ́ sọ̀sọ́kúsọ tọ́wà sọ pé annabi ni ọkọ ìyá annabi isa ṣẹ̀sọ̀kẹ́ àwọn àfáà sí òun ọ̀kẹ́ sọ bẹ́ẹ̀ náà tẹ̀sí rẹ̀ ẹ́ sọ̀sọ́kúsọ ni gbogbo tí wọ́n fẹ́ gbọ́ nìyí bóyá bá ti ní ẹ̀lẹ́ tú débẹ̀ àwọn kọ́yá bùtùlù ó ti bùtùlù ó pín bá ti ní ó fẹ́ jọra ọ náà tẹ́lẹ̀ àbí so ìyá wa Aisha inú ẹni ọlá ni lọ́jọ́ jẹ́ pé àwa náà ká wò ó pé a ti jẹ́ bákan káàkiri ọmọ fẹnu dáràn wọ́n lè mí lè pé táwọn bá ti kúrukú àbáwọn dáràn àwọn ọmọ táwọn ìpa rẹ̀ ìwọ owó ìwọ owó ẹjẹ́ wa wò ìyá wa Aisha radiyallahu anha ìtàbàt dọ̀rẹ́ta Sọfíyà à ah, gbogbo àwọn àtàjọbìnrin ìyàwó wa ìyẹ̀gbọ́n wa lóbìnrin ẹ̀yìn kìíní ẹmọ́jẹ́ kó wú ọba tí ń jẹ́ àṣẹ owú ó lè kó bá yín tọ́wọ́ pé nú àwẹ̀ yìí lọ orogún rẹ láì dáa kódà fún ọkọ rẹ ọba bá fọkọ rẹ̀ orí eléyìí ga àpẹẹrẹ ìga kódà ọmọ ọba yẹn ìyàwó Aisha lọ́dọ̀ ànẹ́bì wọn wá ń tó jẹ wọ́n jọ co-wives ìyàwó kẹ́nẹ̀ lọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi a tẹ́wọ̀ pé obìnrin pé à ah, èmi lò èmi torí pé obìnrin nígbà mi tí ọmọ sọrọ láti fi já orogún rẹ̀ bọ́lọ́dọ̀ ọkọ rẹ̀ báwo lórí báwo ló ṣe kíní ka iná nírú situation yìí ó wá ní ìkítàbà tí zọ́rọ́tà á sọ fi yà ó túnbọ̀ pé gbàtà ní tàbá pé ń gí bá wọn tẹ́lẹ̀ tó bá a jẹ́ pé ìyá sọ fi yà kọ́ láì gbọ́mọ pé ní kúkúrú sàǹbẹ́ pẹ́ ní akúrú wọn fi sin sí gí bá nàbí ìyá wa wọn sọ̀rọ̀ gbẹgbẹgbẹ ẹgbẹ ló nínú àwọn kẹwé wọn fi à ọmọ kúkúrú sàmbé nínú àwọn ìyàwó lápẹẹrẹ ni o ẹmẹni bàtà ilé tó ah òwe lè wà mọ bàtà ah, bàtà ọmọ bàtà ah, ah, bàtà kéjì ọmọ tó lè rẹ òun náà ló yìí bàtà tí rí ọmọ tí máa kúrú báyìí eh, gbogbo àwa ń ilé ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀wá wò kọ́kọ́ mọ́ bínú ẹ̀wá wò sọ́kọ́ pé láwùjọ ti wá lónìí kódà kọjá àfa wọ́n lè pe ah, ẹ gbìjà rẹ̀ ọba ni wọ́n kọ́ láti nàbí yìí wọ́n sọ fún ànábì sallallahu alaihi wasallam pé asbuka min sọfíyá ìnáhà kádá ay yẹkifíkà mi ní anna ha ìmúra àtúnkọ̀ síra bí kí wọ́n sọ pé tẹ́ẹ̀bà tẹ̀ẹ̀mà jẹjẹmọ̀ gbọ̀n jẹjẹrẹ ó tiẹ̀ kúkúrú bó ṣe kúrú yẹ gan yẹ kó tó yín kẹ́ tiẹ̀ fi lè farabalẹ̀ díẹ̀ ó tiẹ̀ bí àpẹẹrẹ pé àṣùbùkà á ah, ah, ó yẹ kó tiẹ̀ wá tó yín pé kúkú èèyàn kúkúrú ni ọsọ bẹ́ẹ̀ fà nẹ́bí fakọ́l anisọ̀lá àṣàlám sọ pé làkọ̀dù kúlìtì ah, ẹ dákun gbogbo àwa tá a jẹ́ ìyàwó tá à ń bẹ lábẹ́ àwọn ọkọ wa nígbà tí wàá sí bá kẹ̀ wá báyìí ẹ mọ̀jà tó dárìn mọ́rin ànẹ́bí wa ń sọ bó ṣe fẹ́ràn ìyá wa Aisha tó tó fẹ́ràn bàbá rẹ̀ tó ànẹ́bí làkọ́d kúlìtì sọ pé làkọ́d kọ́dí fúnra rẹ̀ taokid bí pé emphasis bí pé ha ha ha ó jẹ́ ìní pé mọ́sẹ̀yẹ méjì kò sí tàbí tàbí kò sí ó jẹ́ ìní làkọ́dí àníwá kẹwọ́ ibi tọ́rọ̀ ní lágbára dé làkọ́dí kúlìtì kẹ́lìmẹ̀tán ó ti sọ gbólóhùn kan láwọn mùsì já ti bì máa ìlbáhàr afọwà kan wọ́n kò tẹ́ pé gbólóhùn yẹn tó bá dàbí gẹ́gẹ́ bí aró kẹ́hún tẹ́ pé gbólóhùn yẹn bá dàbí aró kẹ́hún tó wá jù sínú òkun ó ní làmásà játìhù yóò sì ṣe kíni yóò chẹ́ǹjì kọ́lọ̀ rẹ̀ yóò chẹ́ǹjì àtọ́wò òkun tẹ́yìn òkun ọwọ́ ẹ́ máàlẹ̀ ọwà sọ́tì pé gbólóhùn tó sọ tó bá jù sí òkun yóò chẹ́ǹjì tẹ́sì rẹ̀ yóò chẹ́ǹjì kọ́lọ̀ rẹ̀ níbi tó burú dé bọ́kùnrin kan bá wí kódà bá ní ọ̀rọ̀ àwọn ọlọ́run bá ìyàwó bí àwọn kan ní lára gbà àgbọ́ pé àwọn àìsàn wa bú ànẹ́bì lẹ́yìn rẹ̀ ànẹ́bì kọ́sìn rẹ̀ àìkọ́ àní ọ̀gbọ́dọ̀ nífẹ̀ẹ́ débi pé sábàárì tó lè lèkí tó jẹ́ káwẹ̀ rẹ̀ abọ̀rọ̀ sọ fún ẹ ọ ibi tá ni ó túmọ̀ pé nínú ọ̀rọ̀ àwẹ̀ rẹ̀ ah sábà mísì ah àwọn afọ ablag zawajir anilgiba ó jẹ́ kan nínú nínú ìpè tí ń júwe bí ọ̀rọ̀ ẹ̀yìn ṣe lágbára tó sẹ́kọ́ ìrìnà ẹ̀kẹ́ nínú wọ́n nínú kàbáìrì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ nínú ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbù wọ́n tó fi jẹ́ pé ẹni tó wá ti ń jẹ́ pé wọ́n sọ̀rọ̀ èèyàn kúkúrú ni lóòótọ́ ṣùgbọ́n kò fẹ́ràn ẹ̀ kó mọ fi júwe rẹ̀ tó ká tó wáṣẹ̀ pẹ́ ti tárùn yìí ò ṣe kíni tí ò sí lára rẹ̀ torí ẹni tó bá jẹ́ pé máa ń bẹ lára rẹ̀ ń ta sọ́ǹpa rẹ̀ tí ò fẹ́ yẹn á pè ní gíba ẹni tó bá jẹ́ pé kíni tí ò sí lára rẹ̀ á ó ti ẹ́ bọ̀tán lákòókò bá tà ó ṣe kíni o ti parọ́ mọ́ bá jẹ́ pé ìyàwó sọ̀fíyà ìyàwó àní sọ̀lọ́ lóòótọ́ èèyàn ni ṣùgbọ́n ahun pé kúkúrú ara rẹ̀ ni ìkẹ́sẹ̀ fi júwe a mọ̀ àfi ń tàbùkù rẹ̀ bí ká fi jábọ́ mi ọkọ àbí lẹ́mi ẹ̀ta ń sọ fún láti fi ṣètàkìrù rẹ̀ ni tó bá lágbára tó báyìí wá jẹ́ pé òun tó ń lẹ̀ mọ́ lára kò pé àwọn lórí bú dàlúdàlúrú ni wọ́n àbáwọn ọmọ bú àwọn ọmọ tí àwọn òbí wọn ti ṣépèlé àbáwọn kìíní kan àbí so ẹmọ jẹ́ àsìn kìíní ká mọ́ fi ẹnu wa ká mọ́ fi bá àwẹ̀ wájú táwọn òfin ní wúlò fún àpapọ̀ lọ́nà rọ̀mọdọ́ọ̀nì àti lẹ́yìn rọ̀mọdọ́ọ̀nì tó kò túbọ̀ pé rọ̀mọdọ́ọ̀nì sọ pé àwẹ̀ tá ń gbà lọ́dún ni kìí ṣe pé ohun tí ó expire oríire rẹ̀ ohun tí ọmọ ọbẹ̀ lọ gbére ni lóṣèlú tó bá dọjọ́ àlùkìyàmá ẹni tó bá dárìn bẹ́ẹ̀ yọ fáwẹ̀ rẹ̀ sán tọkọ́ o abẹ́ẹ̀kọ́ ni ẹni tó bá rò kúrò mí yóò fọmọ rẹ̀ di ọ̀kẹ́ tó wọ́n mọ̀ sọ ni àṣìwọ̀n náà o yóò fi rùn rẹ̀ di o yóò fa àwẹ̀ rẹ̀ di abẹ́ẹ̀kọ́ ni yóò fi ájì rẹ̀ di o yóò fi sàká rẹ̀ di ẹni tó bá yóò fi di. a ní fi ló fi pé yóò wá ba gbogbo oríire rẹ̀ jẹ́ ẹjẹ́ aṣọ́ra ẹjẹ́ aṣọ́ra kódà níbi ni àwọn tiẹ̀ wá ara wọn tí wọ́n ń jìyà rẹ̀ torí pé àwọn tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ alìkìyàmọ̀ gbà tánàbí lọ sí al-Isra wal-Mi'raj tánàbí lọ Mi'raj tó lọ sí sánmà tọ́kọ́ ìbẹ̀ nínú ẹlòmí ti ń takò tó bá ti gba kéwú lẹ́nu ṣètọ́ni tí ṣètọ́ni sọ fún ọ pé ò sí Isra wal-Mi'raj tí mọ̀ pé ṣètọ́ni kan ní ń sọ̀rọ̀ tọ́kọ́ gbogbo tó bá ti fọn fèrè fẹ́yìn báyìí etí rí ó le náà ni bíi pé àfa rẹ̀ ń gba wáyìí na náà sì mọ̀ pé rán làwọn eléyìí ọ̀dọ́gba tó ń tú àwọn òtúkùtù ní tí àti gbogbo wájú ọmọ ó tiẹ́ olóòfin pé ẹnì kẹkẹ wá jáde pé ìtúkùtù wọn tún bì kọrú rẹ̀ fún wọn bí tó bá ń sẹ̀ sáàmù kọrú ìtúkùtù ni. ọjà lọ a nífẹ̀ẹ́ yín a sì ara wa ní kájọ kódà wà nílé sàgbákò ń bẹ̀ tẹ́ àníyànwó ọba da pé ẹjẹ́ àjọ jẹ́ kí islam kó ṣe kí ni kó ní sinmi kó ní fọkànbalẹ̀ ẹjẹ́ àgáìdì àwọn mùsùlùmí ni ẹmọ́jà fi wọ́n gba star ẹmọ́jà wọ ẹhó ẹyọ àníbẹ̀ wà nígbà tí wọ́n mú àwọn lọ sókè lámà àwọn òrìjà bí gbà tí wọ́n mú mi gùnkè lọ sí sámà lánàá ń gbọ́rọ̀ kan tẹ́nìkan sọ pé ọlọ́run bá ń bẹ́ gbogbo ààyè torí pé sẹ́rí àwọn pé àfàlà ńlá àbí àwọn yẹn pọ̀ ẹ mọ́ báyé àwọn yẹn jẹ́fà ọlọ́run fẹ́ púrúfù pé ọlọ́run bá gbogbo ààyè ní ń bẹ bí àkídà àṣà ayọ̀rọ̀ gbogbo àyè lọ́lọ́run bẹ pé ọlọ́run ò sí láyè kan kì í ṣe fáwọ́kọ̀ àríṣì yìí kìíní kan ó wá ní torí pé njọ́ kan tó bá bèèrè pé sánẹ́ẹ̀dì ńkọ́ ó ní màláìkà kan ń bọ̀ láti sámá ọ̀kan ń bọ̀ láti inú ilẹ̀ kejì wọ́n á pàdé láàrin àárín ìforífojì sámá àti ilẹ̀ torí pé àkídà pàtàkì láti yà síbì so ní ọba gẹ́gẹ́ bó ṣe wà náà Al-Kùránì àti súnà òun wá nígbà táwọn màlẹ́kà ní pàdé nǹkan kan wá ń hóó kódò orin kúfùrù ọwá ní màlẹ́kà tí wọ́n ń bọ̀ láti ń tó ń bọ̀ láti inú ilẹ̀ kejì pé ń ló ti ń bọ̀ ó lè ti mọ̀ láti sámánì wá ní ọlọ́run ọba aláà lọ́rùn mi ń sẹ̀ ìdí àwọn ọ̀kẹ́ látọ̀dọ̀ ọlọ́run ní ti ń bọ̀ ó tinú ilẹ̀ náà ní àtọ̀dọ̀ ọlọ́run ní <laughs> ṣèitọ́n ó dé sí wà àrájáwú in wà àrájáwú jahil so ẹ̀dàkùn táàkì mọ́ wò pé àwọn ọ̀rọ̀ pọ̀ nù tíra kìíní kan ọkà ọkà nù tí àkẹni ohun tí ń bẹ ní gbé jáde kún ó lè sọ fún ọ pé yé sọ̀sọ̀kúsọ yé kandahá orí àwọn mùsùlùmí adébìnà tó wọ́n gbà wọn gun sámà lọ àwọn wá rí maratu bi qawmin lahum afárún min ọwọ́ akọjá lọ́dọ̀ àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ní èékánná tó pé kánná wọn bíi dẹni bíi irin lè kánná wọn gẹ́gẹ́ yá màṣúnà bí há ojú àhún wọ́n sùdúrà hùn àwọn gan ni àṣẹ ni kìí ṣe pé wọ́n pè òyìn ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ fi èékánná ní gun ara wọn ní ojú àti ara wọn bí wọ́n gbé àrò léyìn lọ pé wọ́n náà mọ̀ fi gúnra rẹ̀ sọ̀kọ́ lẹ́nu tó bá gbé àníkúra sọ̀kọ́ tó bá para rẹ̀ nísì wọ́n tó fi para rẹ̀ yẹn wọ́n náà lọ bá mu poison yóò mọ túnpò túnpò ah, lákà ìtì ẹ lè takò ó ah, gbogbo ń tá bó ṣe rí nìyẹn àwọn ọ̀dá òtí ẹ torí olórí rẹ kan ò ní dá òtọ̀rọ̀ ànẹ́bì tọ́lá àdéhìí sọlá láàfíà ah. ó ní wọ́n máa fi gúnra wọn àtàyà tó jú ó bojú ara wọn jẹ́ tọkọ́nà wọn kí ń bojú ẹ jẹ́ yóò bojú ara rẹ̀ jẹ́ yóò bá gbáyà ara rẹ̀ jẹ́ fakultu mẹ́ni àwòlà wọ́n ni a ń wọ ọmọ ìyá mi ọ̀rẹ́ mi Jibril fakọ́ọ̀lì òjìbìlò wa ni àùlá illadhina ya'kuluna luhuma an-nas àwọn tí wọ́n ń jẹran àwọn èèyàn àwọn nìyẹn nígbà tí wọ́n ń bẹ láyé yẹ́sà àwọn tí ń si ẹran jẹ nìkan ó ti àwọn tí wọ́n ń jẹrin àwọn èèyàn lọ́gbà tá à ń sọ̀rọ̀ nípa àlìyẹ́dù àjáríà àti mánáwí àkíkẹ́ àti mánáwí wọn ni ó ti pẹ́ àwọn tí wọ́n ń jẹrin àwọn èèyàn nìyẹn wọ̀yẹ́ kan òun nà fi àárọ̀ dìhì tòkè tẹ́lẹ̀ wọn sọ̀rọ̀ pé defamation of character sẹ̀rí àsìlámù ti kéta fún kalẹ̀ pé bákan náà wọ́n sì ń ba personality dignity wọn wọ́n ń bà á jẹ́ wọ́n ń tánìṣì ìméjì wọn ẹlòmíì ń tánìṣì ìméjì onísúnà ń tánìjì àfa òdodo torí pọ́ fẹ́ tajà bídíà ọjà orí ibú fáwọn èèyàn yọ bá àwọn jẹ́jọ́ kú wọn lóko tí wọn ẹ̀rí fáwọn ọmọ sọ́ọ́lẹ̀ nílé kan wọ́n gbé míìkì fúyà wọn àwa ni ẹ̀mú ẹnìkan wá. ẹ̀kọ́tà tó gbajúmọ̀ ńgbà kẹrin tó gbé mílíkì fúyà rẹ̀ pé ọmú tí mo mú gbà yà yín ni o torí pé wọ́n lè mọ́ gbìyànjú lọ́kọ̀ tàbí kókó wọ̀ sọ bẹ́ẹ̀ mọ́tò pólíṣì wọn pé kó retract rẹ̀ àwọn kí wọ́n jẹ́ pé is unretractable o lè retract rẹ̀ o ti sọ wọ́n ti kọ́ against rẹ̀ so ti so lọ́jọ́ àlìkìyàmà ọmọ múra lẹ̀ ni o àwọn àdìsítà kàyí lálàáfíà o àfa àbúdá ó gbé jáde muslim gbogbo àwọn bẹ́lẹ̀ ìṣeré nìyẹn ẹnì kọ̀ọ̀kan wa ẹ ká gbìyànjú ká sọ wa ìwà wa bó ṣe kárí ibi wa ká fọwọ́ síbi ká sí ahun wa ká fa ahun wa náà sí ìtọ́jẹ́ kó ṣe kíni ọwà mítọ́ kẹsẹ̀ ẹ̀wọ́ wà ojú wa mítọ́ ẹ̀kọ́ wà mítọ́ ẹ̀kẹ́ ti wá wà ẹ jẹ́ á sọ gbogbo àwọn nǹkan yìí ká sọ ìwà wa kódà ká sọ fíkra wa lára bá ti sọ fíkra wa táwọn ìwọ́fi wúlò fún wa ni pé mọ̀tálọ́ tẹ́tí sí o tálọ́ gbọ́ o ẹlòmí mú ọ̀nà wá tẹ́ pé igbó lọ́fẹ́ tà fún yín o oríkẹ́ ń júwe ohun tó jọ ọ̀nà ni o ipa aláró ni o ó ní pọ́bí kò sí tóun bá wọlé ni o lọ́kọ̀ tóun bá ti bá bí wọlé lọ́padà já yín síbì kan o ìní tí ń polówó fún ní ládàdá lẹ̀kẹ́ o látàntorí bẹ́ẹ̀ ni pé sọ ìròrí rẹ̀ tó pé tí ìròrí rẹ̀ bá ti dàrú ó rí pé ẹni tí wọ́n ya wèrè ṣé bí orí rẹ̀ ló dàrú abẹ́ẹ̀kọ́ ni síkà hmm. rẹ̀ ni ò gún mọ́ so èèyàn lè bẹ tí ó pé òun ò ní mọ fọ́ ìgbọ̀nsẹ̀ mu ó di tó ní sọpọ́ ya wèrè aṣọ òní ya mọ́ lára ṣùgbọ́n ti ya wèrè ní ọpọlọ lẹ́sìn ìdàgbàsókè tó ẹkọ́ ní tẹ́kíyà tó ẹkọ́ bẹ fún tẹ́kíyà tó ẹkọ́ bẹ fún ní ìgòkè nínú imán ó ti wọ́ ọlọ́run bá ti dìmọ́ tiẹ̀ látara ìgbàgbọ́ rẹ̀ torí pé alukurani sọ fún wa pé àgbogbo tá à ń gbọ́ nínú ọ̀tá ọ̀rọ̀ ọba dídàmọ́ fi ṣe síyáda ìmán tó ọba sì ń gbọ́ mi yóò mọ̀ ṣe nùkùsọ́nù ìmán lèyẹ̀sídádú ìmánà máa ìmánìhìm àìsàn kan náà kídà alì súnnà tó jàmá ní pé alìmánu yazidu wáyàn gúúsù látara ohun tó ń gbọ́ látara ohun tó ń sọ látara ohun tó ń ṣe ìmánì rẹ̀ ọmọ já lòkè yọmọ lòkè yóò sì mọ sí kíni yọmọ já wálẹ̀ nínú àwẹ̀ ọba dáwà fẹ́ ká jẹ́ pé ni tí ọmọ ni promotion tí ó fi parí lẹ́yìn rẹ̀ tá sì maintain rẹ̀ lọ làwẹ̀ wọ́n fi húlò fún wa níbi tá a dúró sí. ọba ìdàkó jẹ́ ká bẹ nínú ẹni tí àwẹ̀ rẹ̀ tí ó húlò fún láyé ń bí àti ورحمة الله وبركاته جزاكم الله خيرا wọ́n fà ní èèyàn rẹ̀ wá nílé tí a ní ìbéèrè kan àbí kejì láti béèrè bí a! rí ẹ̀sìn wa zero eight one ya wa <clears throat>

torí pé àníyàn nínú ẹ̀mí lọ́wà ọ̀yá nínú ọkàn Allahu akbar al'asmu bi qalbi wa mahalluha ha qalbu ah kí lórúkọ àfáà yìí kí lórúkọ rị Zainab ah tó a ni pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu ọ̀nà ní kí wọ́n náà mọ̀ ọkọ̀ mọ̀ rẹ lẹ́kọ̀ọ́ lóòjọ́ kí tí wọ́n bá lọ gbàwé ìnáwó ètù kan wọlé ìnáwó ètù àní àsùnmà kìíní kan àbí ìnáwó ètù ó sọlí náàfìlàtù ó dùn pé àkílódé tẹ̀ ń da àwọn bàbá bá àwọn ìyá ìyá làmú tẹ̀jú wọn há kárù tọ́ lálàáfíà sórí àwa ní kò sí ohun tó burú bí kọ́ sí ìnáwó ètù lẹ́nu ọ̀lálàáfíà Zainab kékeré ní sọ yìí o àbí ẹ̀kọ́ ni kédùmarè kí Allah bá bùkún so á fún Zainab ní sẹ̀mó báàgì kan yọ̀tọ̀ àgbà pọ́ọ̀tì kòkòrò kòkòrò kan tó mọ̀ fi rò tó mọ̀ fi rántí pé ara àǹfààní ẹ̀kọ́ ni tọmọ jẹ́ ìbùkún gbogbo àwọn tí wọ́n ṣẹ́gunlẹ̀ fún wa náà. Ah, tó bá di aago méjìlá bọ̀. a pè wọ́n a tiẹ̀ pè wọ́n a pè oh, wọ́n. wọ́n tó bá dà fún wa máa kọ́kọ́ ló gbọ́ lọ́wọ́. zero eight one now. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. kí lorúkọ yín. Ah, àbá mùntakọ̀ láti Ṣakí náà. ẹ fẹ́ gbà béèrè ẹ̀yin náà béèrè béèrè kẹ́ ẹ̀rẹ́gà béèrè tọ́ àáfà mùtákọ̀ fẹ́ gba ìbéèrè náà ẹ ka sọ̀láàtì ibrahimiya fún wa sọ̀láàtì ibrahimiya. نعم وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم Àìmáàmù kí ni ká fún àfá? Àfá wọn ní ṣe mú ní. Àfá wọn ní ṣe mú ní. Àfá wọn ní gbogbo. Àtọ̀, àfá àìmáàmù ní ká fún àfá náà ní ṣẹ̀mú kan àti kòkòrò nìkan tó máa fi rò àti. Gbogbo àwọn tí wọ́n sì jẹ́ ọlọ́nkọ́ fàlùbákà sínú ìsàmì wọn. Naam. Wa alaikumussalam wa rahmatullahi wa barakatuh àbákádàrà aláwọ̀ náà náà ìbéèrè yín. Naam. Naam. Naam. Naam. Ah naam a lè ṣe bẹ́ẹ̀ pé níbi táàmọ́ kí tàràwì ṣe bàbá ṣe rẹ́dì láti gbà béèrè ká tó dáhùn béèrè yìí. Àbọ̀tìlù. <laughs> nígbà a bá ṣe Allahu akbar wáyé lórí irun ká tó bẹ̀rẹ̀ sí kafatia àdúrà òlà mọ́ fi sí sọ́láàtì ká tó bẹ̀rẹ̀ sí kafatia a bá ṣe Allahu akbar ó ní àdúrà kẹta níbi ní ká tí ń jẹ́ pàfin sin irun dáadáa fún yín naam ni pé ǹjẹ́ a lè kí tàràwíhì tó jẹ́ pé mọ́kànlá la fẹ́ tí a kí mẹ́jọ ọ̀kan nìyẹn tá a sẹ mẹ́ta kò fún kálukú ọmọ lọ kí wítìrì rẹ̀ ńlẹ̀ àwọn ọmọkùnrin ní sáfù àti wítìrì àbí ká sì kí mẹ́wàá pé ń kálukú lọ kí mẹ́ta sí nílé àbí yìí tó bá fẹ́ kí sí a lè ṣe so a lè ṣe bẹ́ẹ̀ kò sábúrú mẹ́ zero eight one two two nine two two one eight one naam. wa aleykum salaam rahmatulah wa náà kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí obìnrin bá ṣẹ̀ bímọ. náà. ṣé ọlọ́run fún un ní àwẹ̀ ni àti ọkọ̀ gbèsèlẹ̀ fún ah, ah. wọn ò bùn láwẹ̀ wọn ò bùn láwẹ̀ ó ti sọ láti wọ́n gùn ẹni ẹ̀já ọlọ́run ọba aláàánú òtó tí ní òfìjẹ́ pé ẹni tó bá bímọ ẹ ọgbọ́ ẹ so ẹ̀yà ká fún yín àbí náà kí ló kọ tá à ń pè ẹ̀jẹ̀ bímọ nínú ẹ̀sìn Islam kí ló kọ tí wọ́n ń pè ní lárúbáwá ẹ̀jẹ̀ bímọ ẹ̀ lárúbáwá kọ́ ni yorùbá lẹ sọ ni nífàásì wọ́n pé kí wọ́n pé nífàásì nífàásì nífàásì ọ̀dà ọlọ́run ọba wo mọ́ yín áfún yìí náà ní sẹ̀mọ́ báàgì kan ẹ bá ń kọ nọ́mbà wọn kalẹ̀ ojú gbogbo ẹni tó bá kó ìwọlé nísìn àwọn wọ́n fẹ́ bi wá ní béèrè o ti à ń retí àwọn tó fẹ́ kó ẹ̀bùn owó wá ẹ̀kọ́ àmọ́ fáwọn èèyàn lówó ẹlòmínà tó fẹ́ mú nǹkan mi náà níbo láti. zero eight one now. so wọ́n á ní ọlọ́run ògùn láwẹ̀ ọba tó gùn ní irun tó ti. náà àwẹ̀ yóò bá àwẹ̀ padà. wàlẹ́kùn sálàmù ọ̀rọ̀ tó ọ̀kadù. adàkọ̀ àwọn afẹ́ adàkọ̀ àwọn afẹ́ jẹ̀bù ni. ọlọ́run ògùn ní àwẹ̀ yóò gbà àwẹ̀ padà nígbà tó ti fún un ní sọ̀ láti pé mọ́ kí sọ̀ láti padà. ah so onú òpó ẹ̀sìn ní sọ̀ láti nẹ́sìwà pé ń gbà yẹn o. mo fìrì rẹ ẹjẹ́ àwò kódà wọn lára yusuru islam ni torí pé ẹ̀ márùn tó bá jẹ́ pé ọjọ́ tó fi ṣe menstruation ọjọ́ tó lọ́wọ́ ní kó kí gbogbo orun yẹn padà ah! ẹ wò ẹ kò jẹ́ pẹ̀yìn lè obìnrin lẹ́sẹ̀ mítìnì pé dákun wàhálà yọ pọ̀ kásìn padà àwẹ̀ tó wá ní kẹ gbà tó wáyé kébẹ́yà mẹ́wàá náà ni àbí mẹ́rin ni àbí lódìdí ọdún kan lọ ọ̀sán ẹ̀ ń gbádùn ara yín àtọkọrẹ́ ránkẹ́ ń wo lọ́wọ́ tó ṣe ṣe áá ah, ah, pé nìkẹ́ là bẹ́ẹ̀ bá ti ń gbádùn ara yín lẹ́gbẹ̀ẹ́ kẹ́nẹ́ tẹ́ ń bímọ lémọ̀ ní ẹ mọ sí ìbádà lé ìbádà ní tó di ọlọ́run ògùn ọláwọ̀ yóò sẹ́ padà ní o. zero eight one two two nine two two one eight one now. aleykum salaam wa rahmatulah wa barakatu. naam. Eh, yàrá eh, èyàn mọ̀ ọmọ lù ú èyàn mọ̀ ọmọ lù ú àbí jẹ́rẹ́bà lù yẹn afáwa <laughs> yìí kí ló kọ yín kí ló kọ yín kí ló kọ yín táíwò yàtọ̀ ọlọ́jọ́ dá fún yín afá táíwò ra pẹ́ sọ ní pé ìtumọ̀ ni pé ajẹsàrè tí ọjọ́ òtí lọ ọyẹ wá súnmọ́ra yín àtẹ́lẹ́tọ̀ rẹ̀ abóhun rọ́tì ẹ̀ wá gbé ọ lọ náà so nǹkan ni wá jáde jẹ́nẹ́bà ṣẹlẹ̀ àbí wọ̀ ló ṣe é tí jẹ́nẹ́bà fi ṣẹlẹ̀ ṣùgbọ́n tí sáàrì ò bóbọ ọmọ ní ẹnu rẹ̀ tọ́kọ̀ lọ́ba sí ààrẹ gbọ́dọ̀ bómọ lẹ́nu rẹ̀ so àǹkẹ́kẹ́ ò sàwẹ̀rẹ̀ ọ̀kẹ́ lọ́wọ́ ẹni tó bá jẹ́ pé ó sùn ni èyí tó jẹ́ pé òun lọ wá fúnra rẹ̀ kí èsì wọ́n ló ṣe ṣùgbọ́n kọ́dà ọwá sùn kékeré àlùfájà rí gan ilẹ̀ ti mọ́ ò tí wẹ̀ so ilé náà àwẹ̀rẹ̀ ń bẹ kó sí ohun tó sáwẹ̀rẹ̀ so ọlọ́run ọba lọ́tọ̀ fún ọ lélẹ̀ wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. náà. tí náà ó ní àwọn èèyàn mẹ́fà tó jẹ́ pé ta bá sọ̀rọ̀ wọn lẹ́yìn tí ò ní bẹ ní ipò pa ń sọ̀rọ̀ ẹ̀yìn yálà ẹni tó pé ó ti dipò kí àwa fẹ́ júwe rẹ̀ pé ọkùnrin tí wọ́n wà mutí níbí tó ti ẹni ìtọ́kùnrin náà ti sọ ọ́ di iṣẹ́ àbí ẹni tá fẹ́ rìpọ́ọ̀tù rẹ̀ fún yẹn àbẹ́ni tó fẹ́ fẹ́ yàwó kan àbọ́fẹ́ fọkọ̀ kan wá wá wá di rẹ̀ lọ́wọ́ wa ìwà aburú tí wọ́n mi pé ah ó ti gbọ́n ní wọ́n lu obìnrin ni o èsì ọmọlúwàbí o. ẹ̀yìn rẹ̀ là ń sọ yẹn gbogbo ó ní àwọn exception ó láwọn exception táyà ò ní gbà wá láti lé gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n káwa náà mọ àwọn náà mọ ìta mọ̀kọ́rọ̀ ẹ̀yìn ni ṣé nípa afẹ́ tún ṣe kì í ṣe pé àfẹ́ kí abẹ́ntà bá mọ̀ kó ń jìbìtì ni pé ah, dákun mọ́ bínú o ṣé business lọ́fẹ́ jọ dàníkù àti lágbájá wọ́n kówó fún o tàbá fẹ́ ṣe tàhásírì fún yẹn kó mọ́ bá kó sí páńpẹ́ ilé yìí sọ̀rọ̀ ẹ̀yìn. 31, 22, 92, 21, 81 ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹni tí wọn bá ti kó lẹ́gbẹ̀ẹ́ rédíò rẹ̀ a lè rí ká ní gbèkínní rẹ̀ torí yóò máa dà wà láàmú bí. naam wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. béèrè yín. naam béèrè yín. Ah, ẹ gbà níjọ mi. zero eight one two two nine two two one eight one. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh náà ìbéèrè yín ìbéèrè yín ìbéèrè yín last call and. tọmọ kékeré yẹn bá ti jẹ́ pé kéèsì kọ́mọ kékeré ọmọ dasọ fúru tó ti gbọ́n so tọ́ba ti file ṣáájú yín dé mọ́ṣáláṣí ẹ̀ gbọ́dọ̀ fà á kó láyè yẹn láyè kò mẹ́rin náà ahadun ahadan min majlisi ẹ bá fẹ́ tètè tó ń wájú kéèyàn ó tètè dé ìwọ́n táwọn ọmọ kékeré bá lọ pọ̀ tí wọ́n ti dé wájú yẹn tẹ́yìn àgbàlagbà sì pọ̀ ẹ lè yọ wọn kẹmọ fún wọn sáàrin ara yín àrin ara yín kọ́ bá mọ̀ sílé kọ́ mọ̀ dà wọ́n sáájú wọ́n tó bá ti ṣáájú yín dé àyè kan òun ló ní àkó àyè yẹn tí ọba pé kéèsì kéwàá ti kó túmọ̀ pé ọmọ èké lọ́wọ́ dé gbogbo sọ́fún wájú pátá tó ẹ wá pé gbà tó ń dámọ́ fà wọ́n torí pé àdìsí pé ẹni tí ọba tẹ̀lé mi kọjá ẹni tó ti nílà akáyè tó lè túnṣọ láti ṣe tíṣọ láti bá dàrú àwọn tí wọn ò lè túnṣe ní irú situation bẹ́ẹ̀ ẹ wọ ẹnìkan báyọ̀ tó bẹ́lẹ̀ ṣe jẹ́ ní. jazakumullahu khairan fún àǹfààní àwa tí a bá tún fẹ́ darapọ̀ mọ́ ètò bí a ti sọ síwájú lórí àwọn ẹ̀bùn wa àfowó náà la fẹ́ kó fún. iná lè ṣe la máa hó wá súnà tún àìwá gbọ́ kàdá súnà ìyálé ìsìláàmù déédéé kò sẹ́ni tó lè jẹ́ mùsùlùmí òdodo àfi kó tẹ̀lé ohun tí Muhammad mú wá ètò àlèhò dàlá tí ń pè yí ìjà máa wá sílànà súnà kalérèrè jẹ́ lódodo sílànà súnà kalérèrè jẹ́ lódodo gbogbo onígbọ̀wọ́ àtónímọ̀ràn òdodo jazakumullahu rabbun nasi khaira جزاكم الله رب الناس خيرا